màálù ni o ké. ẹ náà màálù kan ah! ọkọ tí ìsẹ ó yẹ kó dúró sẹpẹ mi báyìí tí bá ti àmọ́ lẹ́ẹ̀kan tí mo wá bá ń yẹn iṣẹ́ ẹ̀ bóun ṣe lọ lèmi take over èmi náà ti take over báyìí olúwa mi ẹ̀ òun ti èmi ti take over náírà èmi ti take over òun ti lọ èmi wà èmi wà kájọ máa káàkiri olókùnkùn là lọ. olúwa mi ń gbé ẹni rẹ̀. mi mọ́ ẹ̀sùn báyìí ẹ̀sùn díẹ̀ báyìí wọ́n tẹ̀lé ọ̀nà ìkọjá jẹ.